In the beginning, it was not so. Now, the hour has come to liberate the world from all oppression of the devil through the preaching of the word of faith. Evangelist Daniel Olanrewaju is worth listening to. God bless you as you listen. àti arábìnrin ará ọ̀rẹ́ olùfẹ́ ìròyìn ẹnìkan mà ni mo mú tọ̀ ọ́ wà ẹnìkan tí orúkọ rẹ̀ dára jùlọ ọba àwọn ọba olúwa àwọn olúwa kìnìún ẹ̀yà Júdà gbanigbani tí ayé ń sáyà àlá the rose of Sharon alpha and omega the I am that I am eternal rock of ages ọba tí ń jẹ́ kí ayé tó máa bẹ ọba tí yóò máa jẹ nígbà tí kò bá sí ayé mọ́ ọba tí kì í dọ̀bálẹ̀ fún ẹnikẹ́ni tí sì ń fojoojúmọ́ gbàdọ̀bálẹ̀ wa àdáni apani amúni alani agbani apanigbọpẹ́ adánigbọpẹ́ bàbá mi tó ń gbénu wọndé aṣọlá tó ń gbénu adélébọ̀ ṣògo ọba mi aládé àlàáfíà mo mà ṣe kábíyèsí rẹ o ǹjẹ́ ìwọ mọ̀ ọ́ bí ǹjẹ́ ìwọ ọmọ ẹni tí mò ń ké pè yìí ó yẹ ká bá kúkú béèrè lọ́wọ́ ọmọ kékeré pàápàá ariwo I know Jesus I know Jesus lẹ́ẹ̀mọ́ gbọ́ but I'm talking about the real Jesus the one who walked on water the one who woke Lazarus the one who calmed the sea the one who fed five thousand with five loaves of bread and two fishes do you really know him. Ìgbàgbọ́. wọ́n ti kọrin náà ìjẹ́ ìwọ gbọ́ ìpè ọ̀dọ́ àgùntàn níbí ìwé ìfihàn sọ fún wa wípé ó ń kan ilẹ̀kùn ọkàn rẹ kókókó lójoojúmọ́ ìjẹ́ o gbọ́ ìpè náà bí I am telling you today a life without Christ is full of crisis Baba olówó ọ̀rọ̀ náà kàn yín o báwo lẹ ti ṣe ilé ayé sí òun fi ojoojúmọ́ kó ọrọ̀ jọ lójoojúmọ́ ó ti gbàgbé ohun tí Sólómọ́nì sọ nínú ìwé oníwàásù oríkejì ẹsẹ̀ kọkànlá ó wí pé asán lórí asán ó ní gbogbo rẹ̀ asán ni ìwọ bàbá kọ́mọ́ tó jogún máa jọ̀gbọ̀n ó ti gbàgbé pé lọ́jọ́ kan ìwọ náà máa lọlé ó ti gbàgbé ni ó ti gbàgbé pé tálẹ́ǹtì tí ọlọ́run fún ọ làwọn ọmọ rẹ jẹ́ ó hmm. tọ́jú wọn ó hmm. ń fi owó ṣe patí lójoojúmọ́ ó lò wọ́n bó ti wọ̀ ọ́ hmm. tó o bá dọ́dọ̀ ẹni tó ni wọ́n wàá ṣàkáǹtì fún gbogbo ohun tó o ṣe o ìwọ ọ̀tafàsókè yìí ló borí ó ti gbàgbé wípé kò síbi tójú olódùmarè òde ọba rínú rèdè olùmọ̀ràn ọkàn bọ́ba yìí ò rí ọ tọ̀run wọ̀ o ìwọ ìyá alágbára gbogbo àdúgbò ló mọ̀ ọ́ lélépè tán bá ta felefèlé níwájú rẹ wàá bójú wọn ni gbogbo ìlú ló ti bájà tán kò sẹ́ni tó tó gbéná wojú ẹkùn rẹ ó ti gbàgbé ni jésíbẹ́ẹ̀lì burú jù bẹ́ẹ̀ lọ ajá lásán ló lá ẹ̀jẹ̀ rẹ̀ ohun tó o bá ṣe lénìí ọ̀rọ̀ ìtàn màní yóò dà lọ́la o ìwọ náà wàá gbàgbé o wípé àgbà tó rò fọ́ ìkà ọmọ rẹ̀ yóò jẹ níbẹ̀ ó yá tètè wá gba jésù o ìwọ bọ̀dá alákadá iná lójú iná lẹ́nu ojú apọ́n koko bíi ṣàngó eruku tí ń jáde lẹ́nu rẹ̀ sálẹ́sà mọ́tò yájú ni gbogbo ẹgbẹ́ rẹ̀ ń gbé nǹkan rí ṣe ìjà ní ṣáá lójoojúmọ́ ó sọra rẹ̀ di jàkí sí gbogbo ìlú bó bá yọ lọ́ọ̀kan àyà àwọn ènìyàn alágara wọn á ní John Cena oríṣiríṣi orúkọ náà tiẹ̀ máa ń pera wọn ọmọ tá sọ ní Ismail tó sọra rẹ̀ di àsùnmọ́ àbí ọmọ tá a sọ ní Gabriel tó sọra rẹ̀ di gébú o ti gbàgbé ni o wípé àwọn màlẹ́kà tó yẹ kó bá ọ ṣiṣẹ́ ẹsẹ̀kẹsẹ̀ tó o ti pààrọ̀ orúkọ rẹ̀ àwọn màlẹ́kà náà ti daṣẹ́ dúró o tètè ya ronúpìwàdà kó o wá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ ìwọ àǹtí bèbè sí la gbogbo ara ló ti dá lu ó fi tààtù bà gbogbo ara jẹ́ bíi pósítà MTN ó sọ àgọ́ ara rẹ di business center bí bọ̀dá Adéọlá ṣe ń wọlé bẹ́ẹ̀ ni bọ̀dá kẹ́hìndé ń jáde àsáké pàápàá ò níbẹ̀ o ti gbàgbé wípé your body is the temple of God ohun tí wọn ò mọ̀ rẹ o pé bí o ti ń pààrọ̀ ọkùnrin lójoojúmọ́ tí wọ́n sì ń gorí rẹ bẹ́ẹ̀ ni kádàrá àti àyànmọ́ rẹ ń dínkù àbájọ tó fi di kòròfo ijọ́ kejì ọjà gbogbo ọmọ tólódùmarè fi ṣe aláàánú rẹ ló ti yọ sí ṣáláńgá tán wọn á wá di ẹsì ọ̀sán gan wọn á máa lọ láti orí ìjọ sí mọ́ṣáláṣí wọn á máa wá wòlíì àti àáfà tó gbóná káàkiri iná tó máa jọ ń ṣe press up lọ́wọ́ o tó o bá tètè yí padà kó o gba jésù bí mo ti ń sọ fún ọ yìí kí nọ́mbà rẹ tó mẹ́hẹ̀ lọ́dọ̀ olódùmarè báwo gan ló ṣe wá lè ṣe é jẹ́ àtúgbọ́n táwọn akọrin fẹ́ sọ. máa ṣe é. Brother John Sister Felicia mm-hmm. apostle Jeremiah evangelist Daniel are you doing his will? I've been a Christian for many years. Ìsọkúsọ ni bọ̀bọ́ yẹn ń sọ lẹ́nu jọ. Kan tó bí ni mo ti gba òróró evangelist. Ìtàn màá ní gbogbo yẹn o. Not how far but how well. Wòlíì charge and bail. Ṣé iṣẹ́ tá a gbé fún ọ nìyẹn? Ṣé iṣẹ́ tá a gbélé ọ lọ́wọ́ rèé? Ẹ ti gbàgbé wípé ọ̀fẹ́ ni ìgbàlà. Ẹ ti sọ ìgbàlà dowó olùṣọ́ àgùntàn tó ń wọ ìgbàdíwọ́ pẹ́pẹ́ pásítọ̀ tó ń fi àfọ̀ṣẹ gbowó lọ́wọ́ ọmọ ìjọ olùṣọ́ àgùntàn àgbà ń bọ̀ o yóò béèrè àgùntàn rẹ̀ lọ́wọ́ rẹ màmá àti bàbá bíbélì ní rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́ ṣùgbọ́n o ti bà ọjọ́ ìsinmi tìẹ jẹ́ nígbà tí o ń lé ọrọ̀ ayé káàkiri ta ló lẹ̀mí rẹ̀ pàápàá tó o bá kú sẹ́nu iṣẹ́ ọ̀dọ̀ ta ló rò pò ń lọ ta ló tiẹ̀ sọ fún ọ pé wàá di ọ̀la pàápàá kò dẹ̀ ronú rẹ wò ìwọ àǹtí àti bọ̀dá kò gbóná kò tutù ò ń sọ lọ́kàn ara rẹ pé mo mọ́jọ àwọn tó ń lọ sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ ọkàn mi nígbàgbọ́ mi tí n bá wà nú ilé màá ṣẹ̀sìn mi ń bẹ̀ I pity you o gbọ́ ohun tí ìwé ìfihàn orí kẹta fifteen to sixteen tó sọ ó wí pé nítorí pé ò gbóná ò tutù ó ní ṣùgbọ́n nítorí pé ó ṣe ìlọ́wọ́wọ́ ó ní a ó pọ̀ ọ́ jáde ìwọ aṣiwèrè ènìyàn o rò pé o dọ̀la o rò pé ọlá àti ọrọ̀ tó o lè gbà ọ́ làbí ìwọ ẹni ìwòwò lásánlàsàn a ó bèrè ẹ̀mí rẹ lójijì. let me tell you one fact today èṣù sọ pé kò sin òun o ohun tó fẹ́ ni pé kó o má ṣe sin ọlọ́run kò fẹ́ kí o fi àkókò sílẹ̀ fún ọlọ́run ni so if you don't worship God you are definitely worshiping Satan and gẹ́gẹ́ bí ọmọ èṣù ṣe bó mú àyè rẹ nínú iná ṣe bó mọ̀ pé rúmà ń palọ̀ ló ní mbẹ̀ àbí self contained ló ní ni àbí mansion pàápàá ló tiẹ̀ nínú náà kò bá dẹ̀ da kó o ronúpìwàdà o ìwọ bọ̀dá owó epo ọjọ́ Christmas nìkan nìwọ ń di kristẹni tó bá tún di ọjọ́ iléyá wàá gbé tẹ̀sí bí òkọ́rùn wàá pera rẹ ní rasaki àró hmm. ọjọ́ kan ló jẹun tó ní jẹ mí mọ́ ó yá tètè ronúpìwàdà kó gba Jésù gbọ́ kíwọ náà lè lẹ́nu ọpẹ́ dear brethren àdánwò máa wà lóríṣiríṣi o bíbélì pàápàá sọ ó ní nínú ayé àwa yóò ní ìpọ́njú ṣùgbọ́n tújú ká nítorí mo ṣẹ́gun ayé ìṣòro tó o ní lọ́wọ́lọ́wọ́ yẹn kì í ṣòpin rẹ̀ kìkì kó o gba Jésù ni o He is the hope of the hopeless no matter what you are passing through I want you to be hopeful in Christ gbọ́ dáadáa kò sẹ́ni tí kò la ìṣòro kan kọjá tá o bá wo inú bíbélì dáadáa gbogbo àwọn tọ́lọ́run ṣògo fún pátápátá ló la ìṣòro kọjá ìwọ wo anna tí kò rọmọ bí yẹn ìwọ wo sarah tí kò rọmọ bí yẹn ìwọ wo abrahamu ìwọ wo joseph wo gbogbo tí wọ́n là kọjá kán tó di ènìyàn láyé wọn mo fẹ́ kó o ní ìgbàgbọ́ nínú ọkàn rẹ wípé bó pẹ́ bó yá akólòlò rẹ yóò pe bàbá I want you to believe in Jesus and I want you to believe in him today. Gbọ́ dáadáa o, ohun mẹ́ta ni mo fẹ́ kó o ṣe. Àkọ́kọ́ rèé, gba jésù gbọ́ nínú ọkàn rẹ ìwé róòmù orí kẹwàá kẹsàn-án ó fi yé wa wípé tí a bá gbàgbọ́ nínú ọkàn wa eléyìí tó túmọ̀ sí wípé inú ọkàn wa gangan la ti lè gba jésù a lè sọ láti òní dọ̀la kéèyàn má gba jésù ṣùgbọ́n ìwọ tó o bá ti ṣetán láti gbà á mo fẹ́ kó o pinnu ọkàn rẹ lónìí kó o sì gba jésù yìí gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ìkejì rèé darapọ̀ mọ́ ìjọ tó o mọ̀ wípé wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run dáradára kì í ṣe fún afẹ́fẹ́ yẹ̀yẹ̀ kì í ṣe fún afẹ́ ayé nìkan kì í ṣe pé dandan kí èrò kó pọ̀ nínú ìjọ náà ṣùgbọ́n tó o bá mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run tó o dẹ̀ mọ̀ pé ẹ̀mí rẹ mú bẹ̀ láti lọ ìwọ tẹ̀lé ẹ̀mí rẹ I want you to follow your mind and it shall be well with you. nǹkan kẹta rèé ìwọ náà jèrè ọkàn fún ọlọ́run jẹ́ kí iṣẹ́ àti ìwà rẹ dàbí ti ọmọ ọlọ́run ǹjẹ́ o mọ̀ wípé fún ẹlẹ́ṣẹ̀ kan tó ń ronúpìwàdà inú àwọn áńgẹ́lì adùn jọjọ lóde ọ̀run ìwọ náà lè ṣiṣẹ́ fún jésù jàre má ṣe dákẹ́sẹ̀ tì í gbọ́ o má dá dúró sọ́dọ̀ tiẹ̀ nìkan ìwọ náà jẹ́ kí ẹlòmíín tọ́lá níbẹ̀ kán wo bó ṣe dùn tó ìwọ náà wo bí o ti ń ṣe èyí ọlọ́run yóò ṣe iṣẹ́ rẹ ní àṣepé o gbọ́ dáadáa mo fẹ́ gbàdúrà fún ọ gbogbo egungun gbígbẹ èyí tó wà nínú ayé tiẹ èyí tí ò jẹ́ kó o ní ìlọsíwájú lórúkọ jésù kéwù gbẹ náà kó gba agbára ọ̀tun nítorí tó o ti gba jésù sínú ayé rẹ yìí nítorí pé jésù ń gbàlà nítorí pé jésù ń wòsàn tá a bá rí gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó o ti ń bájà wọkàn gbọ́wọ́ lé ibi tí àìsàn náà wà nínú àgọ́ ara rẹ mo pa á láṣẹ ní orúkọ jésù ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn ní ara dá lórúkọ jésù ọ̀rọ̀ jésù kó wọnú àgọ́ ara rẹ lọ lórúkọ jésù àìsàn àgọ́ ara rẹ kó dágbére bẹ́ẹ̀ mo sọ sínú ayé rẹ nínú ilé ìtajà tó ti ń gbọ́ mi yìí lórúkọ jésù ilé ìtajà náà kó gba ìtúsílẹ̀ tábàárí gbogbo agbára òkúta tabari gbogbo agbára jáde apẹ̀rẹ̀ tabari gbogbo ajáde apẹ̀rẹ̀ tí ìwọ pè ní ike owó èyí tó kàn ń pawó tó mọ bó ṣe ń ná lórúkọ jésù ajáde apẹ̀rẹ̀ náà ọ̀run kò sọnà sí i inú ilé tí ẹ ti ń gbọ́ mi yìí tabari agbára tó ní kí ilé náà kó dàrú tàbí tabari agbára tó ní kí ilé náà kó má nísinmi lórúkọ jésù irú agbára bẹ́ẹ̀ kó máa wọlé lọ mo pa láṣẹ sínú ilé yìí tabarò ń tẹ fẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe ọmọ ni ṣé ilé ni ṣé mọ́tò ni gbogbo nǹkan ló wà lọ́wọ́ Jésù nítorí pé alágbára ni olówó ni Jésù lórúkọ jésù nínú ilé tẹ ti ń gbọ́ mi yìí lórúkọ jésù ilé náà tún mọ ìkorò mọ́ o adùn kó wọnú ilé náà lọ inú mọ́tò tó ti ń gbọ́ mi yìí mo pa á láṣẹ lórúkọ jésù mọ́tò yóò mà ní forí sọgi o lórúkọ jésù bí o ti ń lọ yìí lórúkọ jésù gbogbo ẹ̀dá tó ní kó o lọ kó o má padà dé mọ́ lórúkọ jésù irú ẹ̀dá bẹ̀ ọ̀run kó fún ọ ṣètùtù fún ọ o gbogbo ẹni tó ní lálá lórúkọ jésù irú ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run kò fún ọ ṣètùtù fún ọ. mo gbàdúrà fún gbogbo àwọn ènìyàn lọ́run gbogbo àwọn tó ń sọ̀rọ̀ lọ́run ìjìnlẹ̀ jákèjádò gbogbo àgbáyé lórúkọ jésù iṣẹ́ ìránṣẹ́ yóò máa ní forí jóná o lórúkọ jésù mo gbàdúrà fún ilé iṣẹ́ tá a ti ṣiṣẹ́ yìí èyí stúdíò tá a ti tẹ iṣẹ́ náà jáde lórúkọ jésù ilé iṣẹ́ náà máa ní jóná o lórúkọ jésù gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe alátìlẹ́yìn mi nínú ìjọ ìmọ́lẹ̀ ayọ̀ parish àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe alátìlẹ́yìn mi ní mòwe province lórúkọ jésù ọ̀run kò gbé ọwọ́ yín sókè gbogbo ẹ̀yin màmá gbogbo ẹ̀yin bàbá èyí tí ẹ ń gbọ́ ọ̀rọ̀ yìí ẹ ò fi rọpárọsẹ̀ bẹ̀rẹ̀ ayé yín o lórúkọ jésù ẹ ò ní fi rọpárọsẹ̀ parí gbogbo gbogbo àwọn tó wà ní ìdùbúlẹ̀ àìsàn tó ń gbọ́ ohùn yìí nítorí pé Jésù sọ fún arábìnrin náà ó ní tàlítà kùmí lórúkọ Jésù gbogbo agbára tó gbé yín sójú kan ó ya ìdìde lọ́gán kẹ̀sì máa rìn lórúkọ Jésù èrè kò dé bá o Jésù Olúwa wa. àmín àmín àmín ní orúkọ Jésù. ọ̀rọ̀ ẹ̀wọ̀n bọ́ mi yọ. 我的名。